okay ẹ jẹ́ máa ṣe ṣù wá lọ me i don't know how to do it ẹ jẹ́ máa ṣe ṣù wá mo ti lọ wọ́ orúkọ mi tó wà. Eh. okay mo ti ń rí comment padà ah, báwo mo ṣe wá fẹ́ ṣe padà ń sìn báyìí o ẹ má bínú ẹ wò ó nǹkan tí mo fẹ́ sọ pọ̀ àìpẹ́ lórí ètò lẹ́nu mo ní nàìjíríà níbo la lọ ọmọ nàìjíríà ọmọ nàìjíríà ah facebook gbàyàn láàyè láti kọrin yẹn ni ibo ń lọ òṣèlú nàìjíríà. olórí nàìjíríà ibi tẹ wà kó wa rè ẹ mi mo ní ẹkọ ẹjọ tó lọ ẹkọ mi Mr. Tinubu Mr. Tinubu níbo là ń lọ o bàbá Tinubu bàbá Tinubu ibo là ń lọ o ń ẹ jẹ́ lọ wá bàbá Tinubu wá bàbá Tinubu ẹ padà síbẹ̀ yá come back ẹ. bàbá Tinubu bolẹ̀ ń kó wa lọ báyìí bàbá Tinubu ẹ̀yin olórí Nàìjíríà níbo là ń lọ ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà gbogbo lórí nàìjíríà gbogbo àwọn tó dìbò fún yín pátápátá níbo là ń lọ o ẹ nítorí ọlọ́run níbo ni ọ̀rọ̀ nàìjíríà wá ń gbé lọ báyìí torí ọlọ́run nàìjíríà ti di ìsọmìrọ̀ nàìjíríà ti di játijàti nàìjíríà wá di jálajàla. Jala àwọn tí wọn ò bá lówó wọn ò lè jẹun ẹ̀mẹ́ta sẹ́nu mọ́ àwọn tí wọn ò bá tó gbangba sùn lọ́yẹ́ wọn ò lè lọ ra ẹran kan fi sebẹ̀ wọn ò lè lọ kù gìrì pé àwọn fẹ́ ra chicken or ẹ fẹ́ ra turkey croaker fish àwọn oúnjẹ gidi wọn ò lè jẹ́ ẹni tí ò bá tó gbangba sùn lọ́yẹ́ lásìkò yìí kò lè jẹ ń dómì <laughs> ẹ tún wá sọ gàárì ohun tó yẹ pé nǹkan tí tálákà fi ń gbéra nìyẹn tá a fi ń sọra wa kùtùkùtù tóníkàlùkù máa fi ẹ̀pà sí tá a máa mu pẹ̀lú ṣúgà ẹ ti wá sọ gàárì ọ̀hún di oúnjẹ olówó aráalé kejì oníyàrá kejì ò lè tọrọ ìṣáná lọ́wọ́ ara wọn mọ́ ẹni yàrá kejì tó wà lẹ́gbẹ̀ẹ́ ara wa a lè tọrọ gàrí lọ́wọ́ ara wa mọ́ pé ìyá alágbájá jọ ẹ fún mi gàrí bẹ́ẹ̀ yẹn ó ti di ohun tá à ń gbé gàrí pamọ́ àti ìdèbí ráìsì o gàrí ó ti di nǹkan tá à ń gbé pamọ́ fọ́mọlà kejì wa ó ti di nǹkan tí ara alẹ́ ẹni máa ṣe ọbẹ̀ tí ò lè bù fún ìyá alágbájá mọ́pà ìyá alágbájá ẹ̀wò ó ti di nǹkan tá à lè jọ fìfẹ́ jẹun mọ́ nínú ilé. ẹ kúrọ̀lẹ́ Mr. Adéọ̀sùn nàìjíríà ti wá di orí burúkú débi wípé kò sí mọ́mí lọ́fẹ̀tì ò lè ṣe ọbẹ̀ ń sì kí n tiẹ̀ nọrùn síbẹ̀ kí n bá wọn dọ̀wọ̀ ẹ̀kẹ́ pé ókè ẹ̀ ẹ̀ dẹ̀ fẹ́mi náà ayé ìgbà kan àjọ àjọjẹ ló dùn àjọjẹ ni bí n bá ní àmọ́ mi lọ́wọ́ ìkílẹ̀ ṣe ń bẹ̀ yẹ o tinú tẹ̀dọ̀ ti fún ti with happy kìíní náà máa fi lọ fún mi ní gàárì náà máa fi ní àìbá ní mo tẹ ọsẹ mo ní mo ro ó yá ẹ̀yin náà wàá gbọ́ tọ́sùn máa fẹ́ ja méjì sí ẹran méjì sí tí gbogbo wa máa bì happy ṣùgbọ́n ní nàìjíríà òde òní ẹ ti bà gbogbo ẹ̀jẹ̀ bàbá Tinubu débi wípé common gàárì èèyàn ò lè fún yàn ọmọ inú ilé ẹlòmíì ọmọ mi ò bá máa ké pa báyìí a máa sọ pé gàrí tí wọn òun ò lè fi gàrí òun tọrọ níbi tẹ́ ẹ discomirọ́ nàìjíríà dé tẹ́ ẹ bà nàìjíríà jẹ́ dé bàbá Tinubu ah bàbá Tinubu bàbá Tinubu níbo là ń lọ o ẹ ti bà nàìjíríà jẹ́ ẹ ti balẹ̀ ayé jẹ́ bàbá kí ló dé ṣáwọn kan ò ṣe é síwájú yín ni ṣáwọn kan ṣe é síwájú yín ni ẹ̀dẹ̀ ṣe bí pọ́n gé yín létí lọ ẹ̀dẹ̀ dákẹ́ wo bẹ́ẹ̀ ni wà ń kó mà ẹ̀ẹ́dẹ̀ dá wọn citizen yín lóhùn ẹ̀ẹ́ dá wọn aráàlú yín lóhùn ẹ̀ẹ́ ṣe bí pẹ́ gbọ́ ẹlẹ́yìn òun wo social media ṣùgbọ́n nígbà tẹ́ fẹ́ tẹ́ bá fẹ́ vote tẹ́ fẹ́ káwọn èèyàn vote fún yín social media yìí náà lẹ máa ń ké wá ló máa ń gbà yín bàbá social media yìí lẹ ti máa máa ra wẹ́ẹ̀bẹ̀ ẹ máa ṣe school ẹ máa ṣètò ọ̀fẹ́ ẹ máa ṣe omi ẹ máa ṣe gbá ẹ máa ṣàwo tinú Sanwó-Olú ṣẹ́ẹ̀sì láyé mọ́ báyìí ni torí wípé ibi yẹn ò kàn yín ẹ ti wọlé kò sí nǹkan tó kàn yín mọ́ wọ́n ti gé yín létí lọ kí ló dé tẹ̀ balẹ̀ ayé jẹ́ kí ló dé tẹ̀ ìṣílẹ̀ ayé bí àwa lọ ṣé ẹ fẹ́ kú síbẹ̀ ni no condition is permanent no position is permanent ẹ máa kú dànù jọkànjọkàn. ó yẹ kí wọ́n bá wa kọrin ẹgbẹ̀wẹ́ fún bàbá àláyé ẹ kí bàbá ó kọjá sílé òun ló yẹ kán kọ fún yín báyìí. kí ló dé ẹ̀dẹ̀ múlé ayé kókókókókókó common gàrí eh? talakania food ni oúnjẹ gàrí we know we talakania kini. that is our food tán bá rí ìyá mi tí ò ní anything lọ́wọ́ ó máa bu gàrí sómi fọ́mọ ẹ̀ á fẹja dídí sí lẹ́gbẹ̀ẹ́ tàbí kó fi ẹ̀pà sí lẹ́gbẹ̀ẹ́ àti ṣúgà fún àwọn at least a sì di aràn ọ̀nù wọn mú ní sìgárì ti the almost two thousand plus ike where are we going? ọ̀nà wo la wá fẹ́ bọ́ lóko ẹrú ọ̀nà wo la fẹ́ fi wá bọ́ lóko ẹrú kí ló dé this is too much bàbá ẹ̀yin náà lọ́mọ náà ṣé torí ipá àwọn ọmọ yín ò sí ń bẹ̀ kò kàn yín náà àbí ẹ wò pé kọ́ máa ké gbàtẹ́bí bá fẹ́ lù wọ́n pa ṣe bí wọ́n dìbò fún yín owó ara yín lẹ fi wọlé ẹ ti mọ ohun tẹ́ ẹ fẹ́ ṣe nínú yín pé tẹ́ ẹ bá wọ ọbẹ̀ ẹ fẹ́ fìyà jàwọn èèyàn ni ọlọ́run ọba gan oyè bó ṣe ń ṣe oyè bó ṣe ń ṣe nǹkan ẹ̀ ní irú ẹ̀yin tẹ́ ẹ ní bad agenda báyìí tẹ́ ẹ ní bad intention fún aráàlú kò yẹ kẹ́ ẹ máa débẹ̀ ọlẹ́ káláwùrà ti máa já okùn ẹ̀mí yín dànù kò yẹ kẹ́ ẹ débẹ̀ kò yẹ kẹ́ ẹ débẹ̀ kí wá níjọba Buhari gan ò sàn jùjọba ti yín lọ kí níjọba Buhari Buhari yẹn ń tiẹ̀ ikú ni ràì bí olórí burúkú ìjọba títí yín ìyàn lẹ fi ja gbogbo ọmọlú yín ìyàn lẹ fi ja citizen yín kí ló dé bàbá ẹjọ́n torí ọlọ́run wọ́n nẹ́bẹ̀ là ń bò ṣìkà kó lè jẹ́ arọ́ náà lọ ẹ̀yìn òde kì í ṣòṣìkà ẹ̀bẹ̀ lábẹ̀yìn bàbá ẹ má jẹ́ kán gé yín létí lọ etí yín kò dín gbà tí wọ́n fẹ́ tẹ́ fẹ́ dìbò fún yín gbogbo unit gbogbo zone gbogbo gbálẹ̀ ń bẹ̀ sí ẹjọ́ torí ọlọ́run ẹ dìbò fún wa ẹ dìbò fún wa ẹ fún wa a máa ṣètò ọ̀fẹ́ a máa ṣe gbá ọ̀fẹ́ iléèwé ọ̀fẹ́ eh, hospitality kìnnìkan ọ̀fẹ́ eh, checkpoint ọ̀fẹ́ eh, kìnnìkan gbogbo ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ yìí náà ni omi ọ̀fẹ́ iná ọ̀fẹ́ gbogbo nǹkan báyìí ni ẹlẹ́ máa ṣe fún wa promise and fail yìí náà ni kí ló dé àtìgbà tẹ́ ti débẹ̀ bàbá ó nira débi wípé sọ́bsidì tẹ yọ wọ́n tún ní kẹ́ ẹ bá wa dá padà tó bá jẹ́ ló fẹ́ jẹ́ kébi pa gbogbo àgbáyé kú ẹjọ́ ẹ bá wa dá sọ́bsidì padà ẹ bá fi ẹ bá wa fi síbẹ̀ padà ṣó kí ló dé gàárì ẹ mo bẹ̀rẹ̀ láti bí gàárì common gàárì kí ló dé ó ti pọ̀ náà kí n tó kúrò lé ara gàrí ní sixty naira sixty naira kí n tó kúrò nílé sixty naira lára gàrí ìlàjì thirty naira látòrí sixty naira dórí two thousand two thousand plus kí ló dé bàbá is too much ojoojúmọ́ ni dollar rise ojoojúmọ́ ni owó rise rise ojoojúmọ́ ni owó kan high sí ni ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan ṣe sí i Papa, this is too much. Your people are suffering. Hunger ti pọ̀ jù lórí ilẹ̀ eh, Nigeria. She ẹ ṣáà máa ń lọ sáwọn ìlú mi ẹ ṣáà rí bó ṣe ń ṣe ẹ ṣáà rí bó ṣe treat àwọn citizen wọn ẹ rí bí other country ṣe bó ṣe Papa pápá citizen wọn kò sí insurance ọ̀fẹ́ kò sí health kìíní ọ̀fẹ́ kò sí nǹkan kan tó jọ fún àwọn citizen yóò benefit anything wọn ò bẹ́nẹ́fìtì kankan báyìí pé eléyìí ni ọ̀fẹ́ o àbí àwọn ọmọ àwọn ọmọ kó àwọn ọmọ ló tiẹ̀ kéré jù bó tiẹ̀ jọ ọmọ kẹ́kọ̀ọ́ máa fún wọn fifty fifty thousand lórí kọ̀ọ̀kan owó nàìjíríà ò lè tán ẹni tó bá bímọ mẹ́rin kó kó gba two hundred thousand lóṣù ẹni bá bí méjì kó gba hundred thousand lórí ọmọ kankan kẹ́ẹ̀tì ẹ̀kọ̀kọ̀ ṣe yẹn kí ló ṣẹlẹ̀ gan-an wọ́n mú gan-an kọ́ ti aṣọ pé ó ti pọ̀ jù ẹ fún wọn thirty thirty thousand ẹni bá bímọ mẹ́rin kó gba sixty eh, one twenty mo tún bá yín gé kò sí kankan táwọn citizen yìí benefit kí Nigeria yẹ kí come wá discomiro báyìí tá ayé nàìjíríà wá bàjẹ́ pátápátá borogodo báyìí kí ló ṣẹlẹ̀ gangan bàbá bàbá ẹ̀dẹ̀ gbọ́ wá ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé bàbá débẹ̀ ẹ ti ń ṣépè fún wọn lẹ́yìn gbogbo yín lẹ ń ṣépè wọn gbọ́dọ̀ gbọ́ pé APC ń ta wọn máa mérè ni péjọba olórí burúkú wo nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìbò fún wọn ẹdẹ pọ̀ jaburati ẹ pọ̀ bí olórí burúkú ẹ pọ̀ nínú celebrity yín ṣé bí ẹ náà kàn yín báyìí ṣé kò kàn yín ó kàn yín náà ẹ mọ iye tẹ́ ń ra epo ẹ mọ iye tẹ́ ń ra mọ́tò bóyá mọ́tò tẹ́ máa rà ní twenty million tẹ́lẹ̀ níṣẹ́ ó ti di forty million ẹ mọ̀ ọ́ kàn yín náà ṣùgbọ́n ẹ ti jẹ́ dòdò ẹ lè sòdodo ẹ ti wò pé kẹ́ ẹ do, jọ kú sínú ẹ̀ ẹ ti jẹ́ dòdò ẹ ti gba gbogbo owó lẹ́yìn ẹ lè sòdodo àwọn ìyá yìí àwọn ìyá arúgbó àwọn tí wọn ò bá yí jẹjẹkú jẹ yìí ló dùn mí fún jù àwọn tó ọba yín gba aṣọ ọ̀pá mẹ́rin mẹ́rin aṣọ ọ̀pá mẹ́fà mẹ́fà àwọn tó ọba yín gba gàárì tó ọba yín gba nǹkankan ló wù mí fún jù ẹ̀jẹ̀ ń fìyà jẹ àwọn màmá yìí ẹ̀jẹ̀ ń fìyà jẹ àwọn èèyàn kò síṣẹ́ graduate wa pọ̀ lọ bí ìwèrè ìwé go wa wà useful mọ́ ẹ wá sọ ìwé di yánmayànmá pẹ̀lú mi àní kí ló ń fẹ́ lọ fìwé ṣe tó kí ló ń fẹ́ lọ kàwé yẹn tóun bá kà tán tóun ò ní ríṣẹ́ ẹ wá sọ ìwé ẹ sọ di òṣì tẹ́ pé kò kò kò kò ní mí ní létí àwọn èèyàn mọ́ ẹni tí ò kàwé tí ò lè fìdí ìgò kọ́hó á dẹ̀ máa gbé bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì bá dẹ̀ máa náà falàfalà ẹni dẹ̀ fẹ́ kú sínú phd tó fẹ́ kú sínú gbogbo ẹ̀ òdẹ̀ kò dẹ̀ ní rí owó jẹun ẹni tó struggle láti kàwé kàwé kàwé ó kò tiẹ̀ wà kéré jù bóyá blc or masters tó ṣe wàhálà kó tó kà á kó tó ní sátífíkẹ́ẹ̀tì lọ́wọ́ kò ní rí owó jẹun ẹ máa fi thirty thousand fifty thousand lọ masters holder ẹni tí ò dẹ̀ masters tí ò secondary tí ò tí ò tí ò ju primary lọ ẹ̀ẹ́dẹ̀ máa gbé bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì báyìí ẹ̀ẹ́dẹ̀ máa ná irú ayé olórí burúkú la wá wáyìí ẹ máa ṣe fi fi fi. fì fì fì àwọn tí wọn ò lè fìdí ìgò kọwó àwọn gangan gangan náà máa kọ oríṣiríṣi náà máa lo mọ́tò hundred million mọ́tò gbá mọ́tò àwo mọ́tò kínní kan bàbá ṣáṣùn àwọn ni wọ́n máa kọ́ gbá wọ́n máa kọ́ àwọn tó kàwé fẹ̀kú fẹ̀kú torí kí lèèyàn ṣe ń kàwé ṣebí kó bá a lọ́jọ́ ọ̀la gidi ni ṣebí kó bá a lọ́jọ́ ọ̀la gidi ni ẹ ti sọ́ọ́dọ̀ ṣì mo ń gbọ́ tẹ́nìkan sọ pé ó ti ẹ̀dá tóun ò ṣe kàwé <laughs> wọ́n ní màmá àwọn olóbùkọ́ lẹ́ẹ̀ni bricklayer alẹ́nìkan ń sọ létí mi wípé ó ti da tó wọn ò kàwé o pé ṣé rádaràda tó wọn ò bà máa rí lélẹ́yìí ẹni tí mò ń sọ yìí ó wà nínú owó burúkú burúkú ń sìn láì kàwé bí báyìí ó láwọn ò fàlejò mo ní kí ló mì bá ìfàlejò ó ní kálejò má wà kí àwọn. pé nígbà táwọn bá ti ra titus ẹyọ kọ̀ọ̀kan bóyá eight hundred àbí one thousand tán ti ra ẹyọ kọ̀ọ̀kan táwọn ra géè e sí táwọn ra méjì táwọn géè e sí ọ̀ṣọ̀rọ̀ ṣọ̀rọ̀ ṣọ̀rọ̀ ṣé inú ẹ̀ lálejò máa wá jẹ méjì lẹ́ẹ̀kan náà méjì láàárọ̀ méjì lọ́sàn-án ṣé kò ti tán kálejò má wà kí àwọn ẹ láìfì yẹn ẹ wúru láìfù yẹn ẹ wúru láìfù yẹn èyí ò lè ra ẹja ẹran sẹ́nu ẹ̀ mọ́ pé òun fẹ́ jẹ àwọn e, àfàwọn tó bá yẹ pé wọ́n lówó lọ́wọ́ nìkan nínú ilé wọn máa ṣe rọṣọmì rọṣọmì àwọn náà mọ̀ lára bó ṣe ń rọṣọmì tó wọ́n mọ̀ lára kéèyàn má lè ra beverage fún ọmọ pé à ó pè jẹ́ kí n ṣe shopping o jẹ́ kí n ra um, eh, foodstuff sílé kí n ra drink kí n ra gbá kí n ra wo kí wọn má lè rà fún ọmọ ẹ kí wọn má lè rà fún ọmọ kí wọn má lè owó téèyàn fi ń ra èlò ló ń ta ráìsì ń gbà kan èlò ráìsì seven thousand kìíní kan nígbà kan i think seven two or seven three nígbà kan ẹ wo iye tó ń ta ráìsì ń sìn ninety something thousand eighty five thousand ẹ bọ́yìn ta ráìsì ń sìn nìyẹn ibi tẹ́ bá tẹ̀ ti ṣìpìlẹ̀ ti máa rí ní eighty ninety kí ló ṣẹlẹ̀ ó ti pọ̀ jù náà ó ti pọ̀ jù ìjọ wo la fẹ́ bọ́ ló ku ẹrú eléyìí because èmi bìlì kò ku ẹrú ni ìjọ wo la fẹ́ bọ́ ìjọ wo la fẹ́ bọ́ àwọn èèyàn dẹ̀ ń kékékékékékékéké Tinubu ẹjọ́ ẹjọ́ wọn bẹ̀yìn bẹ̀yìn bẹ̀yìn ẹlẹ́yìn ò gbọ́ ẹlẹ́yìn òun wo social media ṣùgbọ́n nígbà tẹ́ máa wá sórí social media tẹ́ fẹ́ bẹ̀ àwọn èèyàn kan dìbò fún yín orí ẹ̀rọ alẹ́lujára yìí náà lẹ wà ibẹ̀ lẹ wà ibẹ̀ la ti gbóhùn yìí ibẹ̀ náà ni àwọn sàbálà kẹ̀kẹ́ actress actress àwọn actors yìí gbogbo wọn ibi tán ti wá wọn ṣàyà gèlè mọ́ bí ayò olúmọ olórí burúkú kalẹ̀ òun ló délẹ̀ tán gbogbo wọn mú tẹnu wọn wọn lè bọ́n ṣe pọ̀ bọ́n ṣe jáde fún yín nígbà yẹn kọ́ tiẹ̀ wá jáde bẹ́ẹ̀ kọ́ wá ṣe rálì pé on behalf of poor masses o on behalf of àwọn aráàlú bàbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kíní yìí pọ̀ jù lóòótọ́ lóòótọ́ àwa la gbé yín wọlé ẹ bá wa dẹwọ́ ẹ̀ sílẹ̀ ninety one thousand bag of rice ṣé rice àbí gàrí ó ti pọ̀ jù ebi yìí ti pọ̀ jù ebi ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀ gangan àwọn èèyàn dẹ̀ ń sọ́fà. So èní yìí ni wọ́n sọ fún mi pé láti Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin six thousand mo ní ṣàlọ nìkan àbí àlọ àtàbọ̀ èlò náà ń gbé Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin tẹ́lẹ̀ nígbà tẹ́ bá ń gbé Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin ìtó wà nítòsí ní ìbà yìí tó wà nítòsí ara wọn rádà ní six thousand èlò lẹ fẹ́ gbé Abẹ́òkúta sí Ìlọrin èlò lẹ fẹ́ gbé Abẹ́òkúta sí Àkùngbá èlò lẹ fẹ́ gbé Abẹ́òkúta sí Kánò kí ló dé ẹ wòye tó ń ta epo one thousand four hundred it's too much What ti pọ̀ ju one thousand four hundred ìfàìnárì Dangote ní olóhùn ò lè tajú one thousand five lọ ẹ wá gbà wá ibo là ń lọ gangan níbi tẹ́ ẹ tún ti ń bù nínú ìlú wa náà one thousand five bàbá ló máa ta tiẹ̀ náà inú ìlú wa náà lẹ ti ń ṣe o ẹ kẹjọ kí gangan gangan gangan ni is three thousand Oya, ṣé ń gbà téèyàn bá ti ra gàrí ike kan wọ́nà wọ́nà wọ́nà three thousand ṣé inú ẹ̀ ló fẹ́ fara alé ẹ̀ mu ẹni bá bímọ méjì mẹ́ta mẹ́rin ṣé gàrí ike kan three thousand ṣó ká wọn ṣé gàrí ike kan three thousand ṣé ó ká wọn ẹjọ́ nítorí ọlọ́run ṣó ká wọn eh, ọlọ́run màjọ́nú àánú ẹ o gbogbo àwọn tí ò rí jẹ́ kí nàìjíríà dáa tó bá máa jẹ́ kára ni àwọn èèyàn ọlọ́run bá wa pè wọ́n sọ́dọ̀ ah, ẹ ẹjọ bàbá ẹjọ torí ọlọ́run bàbá ẹjọ ẹ bá wa tún ẹ bá wa tún eléyìí ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti betray Dangote o ṣé bàbá olóńgbàbà náà ní yọ gbogbo owó gbogbo owó ohun tó ń ti gbà a ní one five ló lóun fẹ́ ta nǹkan òun one five kí ló dúró ti pọ̀ jù náà nínú ìlú tẹ̀ sọ pé tó ti fẹ́ máa wa epo náà tẹ̀ ti tẹ̀ ti ń rìfàínárì ẹ̀ ah, o olúwa o ọlọ́run jọ̀nú àánú abẹ́ ọ gbogbo àwọn tó bá jẹ́ kíkiri ìbàjẹ́ bá wa pè wọ́n sọ́dọ̀ ọ gbogbo àwọn èèyàn kọ́lé lè máa ná bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń nà ẹ́ tẹ́lòmí ò fọwọ́ ẹ̀ ka fifty thousand káàṣì rí pé ókè o sẹ́fíìsì òun o láyìn ìgbà tóun bá yọwọ́ ilé yọwọ́ gbá yọwọ́ oúnjẹ yọwọ́ mọ́tò yọwọ́ epo yọwọ́ gbogbo òkòkò bá ṣàṣàṣùn owó sukú ọmọ owó gbá pé at least o in a month or bóyá in three months òun rí fifty thousand naira save ẹlòmí ò rí save ẹlòmí ò rí save ó sì wá di ẹni pé ẹni tó bá jẹun ẹ̀mẹ́ta léèdè báyìí lójúmọ́ tó tó jẹun ẹ̀mẹ́ta à ó yẹ kán lọ wọn àná ó ti ó ti ó ti bulẹ́bulẹ́bu sí i owó ẹ̀ ò mọ̀ bóyá tibítibí ló ń ṣe kí ló dé nígbà kan táwọn àwọn tó ń gba fifty thousand hundred thousand nínú ẹ̀ náà ni àwọn bàbá yẹn bàbá nígbà ayé ìgbà yẹn inú ẹ̀ náà ti máa sanwó iléèwé wa náà ti máa ṣe léyìí náà ti máa gbé expenses sí ilé ilé náà ti máa tún kọ́ ilé owó ilé kíkọ́ wọn máa tún yọ wọn tún máa ṣe kéréméje wọn lẹ́gbẹ̀ẹ́ kan nísìn owó oúnjẹ lé everybody ń wá bó o bá pọ́ hundred thousand dà nígbà kò ká nǹkan kan by the time tó bá bọ́ sọ àárín ọjà tó bẹ̀rẹ̀ sí ra indomie ni o gàrí ni o ẹ̀wà sẹ̀mó tó rà tán wàá rí hundred thousand yẹn kò ká nǹkan kan iṣẹ́ kò sí àwọn èèyàn ṣiṣẹ́ ẹ̀ ní fún wọn sálárì gbogbo wọn ni wọ́n lọ́wọ́ ń bẹ̀ ẹ́ gbogbo wọn pátápátá ni gbogbo wọn pátápátá gba àwọn tó tó tó kọ̀ǹtẹ́sì fún Tinubu tó pàtó sàbálà kẹ̀kẹ́ nígbà yẹn pé bàbá ni kó wọlé gbogbo wọn lọ́wọ́ ń bẹ̀ náà lọ́wọ́ ń bẹ̀ Tóyìn Abraham lọ́wọ́ ń bẹ̀ gbogbo wọn pátápátá MC Olúọmọ gbogbo wọn pátápátá wọn pọ̀ rẹpẹtẹ tá lọ́wọ́ ń bẹ̀ òun ní nísìn òun ní nísìn ó ti délẹ̀ tán ara òrókun ara òradìyẹ àwọn náà mọ̀ pé ó ń bà wọ́n fififi torí pọ́n ti jẹ dòdò wọn ò lè jòdodo mọ́ ni wọn ò lè bọ́ta kan wá pariwo nítọ́láyà gbé ló ti ẹ̀wọ́ sí jù àfokóṣòfò àfokóṣòfò sólúwẹ̀rí máa gbó òjò òun ni bóyá kó burúkú tó ń fi ṣòfò sínú inú olúwẹ̀rí máa gbó òjò bóyá òun ló ń dá conviction lẹ̀ sí sínú kinní báyìí nísìn ẹ́ báwo lèèyàn ṣe máa lọ sí gbogbo gbogbo nǹkan nǹkan tá dániwáyé dá mọ́ lára tó fi jọmọ ọkùnrin láyé tó fi ń ṣe gbogbo sábàlá kẹkẹ tó fi ń sọ̀bọ̀ bọ̀ láyé kó lóun lọ tì sínú odò bàbá Tinubu gan ò ti tiẹ̀ sínú odò pé ó ké kóun lè wọlé tẹ́yìn dẹ̀ sàbálá kẹ̀kẹ́ gbogbo ohun tádániwáyé kó sí yín lára tẹ́ lọ kó gbogbo ẹ̀sùn iwájú Olúwẹ̀rí máa gbó òjò Olúwẹ̀rí ti ṣàdúrà gbọ́ ọ̀tọ̀ níhun tẹ́ ẹ gbà ọ̀tọ̀ níhun tó ń gbà olúwẹrí ti ṣàgbà téèyàn bá mú oko tó tó yẹn tó wé tó mójú ẹ̀ tó kọ sá olúwẹrí máa gbójú pé olúwẹrí o olúwẹrí o jẹ́ kí bàbá wọlé o tẹ́ ẹ fokó lá olúwẹrí lójú sọsọ fún yín pé èèyàn kan ló wà nú ẹ ni sọsọ fún yín pé èèyàn kan ló wà nú odò olúwẹrí ni sọsọ fún yín pé èèyàn kan ló wà ń bẹ ni tẹ ẹ mọkọ burúkú yẹn tẹ ẹ fi tàtẹkùn méjèèjì tó ń gbà ẹ kó sójú olúwẹrí máa gbójú lójú ẹ wá kó ń bẹ ẹ wá lọ ẹ wá ní kólúwẹ̀ rí má tan ọ̀nà àdúrà yẹn sí nǹkan burúkú ẹ wo ìyà tẹ́ fi ń jẹ wá ẹ wo ìyà tẹ́ fi ń jẹ wá kí ló dé òun ní nísìn ó ti délẹ̀ nísìn ẹ ẹ padà lọ́ọ̀dí odò ẹ ẹ padà lọ síbẹ̀ mọ́ báyìí o kẹ́ ẹ lọ sí padà pé olúwẹ̀rí o mi ni kí bàbá fìyà jẹ wá o ọ̀tọ̀ làdúrà tí mo wá gbà o kí bàbá wọlé o bá mi ṣe kí bàbá má kí bàbá gbọ́ tiwa o kí bàbá dáríjì wa o gbogbo ohun tá a bá ṣe o kí bàbá gbọ́ tiwa kọ́ bá wa dá kínní ìlọlẹ̀ ó ti pọ̀ jù ẹ padà lọ o ẹ àwọn tó ń kówó jẹ mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ẹ̀ two four seven ìjọ kìíní àná ni dino dákú sí conference kìíní tó ń ṣe mítìnì torí gbọ́ okòwò jẹ́ ó yẹ wá ṣàkáǹtì owó dínà dákú àwọn tó ń kó gbogbo ẹ̀ jẹ àwọn tó ń kówó jẹ tán léjò léjò gbowó mi. àwọn tán nílé owó jóná wọn wọn ò gbé kíní tán lọ́hún fún wọn wọn ò gbé wọn ò gbé sọ̀bọ̀bọ̀ wọn wọn ò lọ gbé síwájú olúwẹ̀rí ẹ̀yin táyì tí ìgbapò kankan táyì tí ẹ̀ tí ìdèbí kankan òun lẹ lọ gbé jàǹtó lóyún lẹ lọ gbé síwájú bóyá ìgan lẹ kọ̀ǹfìsì àgbáyé lẹ kàn lẹ dojú nàìjíríà báwo lèèyàn ṣe máa lọ yọ okó burúkú tó tó yẹn síwájú eh, ọ̀run ayé ẹ inú omi inú omi tó tó yẹn ọ̀run òun ayé ẹ̀yin gan lẹ gbogbo ẹ̀ ẹ bá gbogbo àdúrà jẹ ẹ padà lọ sí o ẹ padà lọ síbẹ̀ pé à olúwa ayé mo bẹ̀ o bàbá mo bẹ̀ o oko tí mo gbé wá ń jọ àná mi ní kí nàìjíríà fi bàjẹ́ tó bá jẹ́ mi ìṣe dada ni ẹ tún ṣe Eh? láì oh ah, god ah nàìjíríà ti di kọmìrọ ọlọ tó bá yẹ pé mọ́tò tí mc gbé fún bàbá gbà yẹn nìkan gbé fún ah, iguwe gbà yẹn ló jẹ́ kó lọ ṣerú nǹkan yìí ẹ wá sọ fún mi kí náà ti wá gbà lẹ́yìn ẹ̀ sìn kí náà ti wá gbà lẹ́yìn ó bá yẹ pé bàbá mi ni ọlọ́run bá ń gbọ́ ó yẹ kí ó yẹ kí n bá wọn sọ̀rọ̀ títí títí títí tí wọ́n jìyà nǹkan kan ṣe yẹn ni torí òun tẹ́ ẹ fi bí gbogbo àwọn ọmọ yín sílé ayé ihun tẹ́ ẹ fi ń ṣọkọ lórí àwọn ìyàwó yín ihun tẹ́ ẹ fi ń ṣe ọkọ lórí àwọn side street yín ihun tẹ́ ẹ fi ń ṣọkọ lórí àwọn àwọn sọ̀bọ̀bọ̀ yín tẹ́ máa máa rún ìyàwó ilé oníyàwó ilé mẹ́gbẹ̀ẹ́gbẹ̀ òun lẹ́yìn gbé bẹ́ẹ̀ ẹ kó gbogbo ẹ àti jalantolo jalantolo abẹ́ yín méjèèjì ẹ kó lọ lọ́wájú olúwẹ̀rí wàm olúwẹ̀rí mo gbé dé o kí bàbá lè wọlé. <laughs> this is not very cool. <laughs> Eh, ọlọ́run ṣàánúyàn ẹ kọjú sólúwẹ̀rí ẹ mú òṣì ẹ kọ́ báyìí gbogbo ọ̀hún dá ìdí ọ̀hún bí ìkòkò tó fi ń ṣe kókó gbogbo ẹ̀dín rẹ bí fi ń ṣe kókó ẹ gbogbo òdì burúkú ẹ kó wa karo white ẹ kó sọ́dọ̀ wa ẹ kó láńgbòdo gangan jolondolo méjì ẹ kó sójú ẹ̀rí ojú ẹ̀rí olúwẹ̀rí àmà wa wò pé ah kí náà yọ sóhun yìí kí lélẹ̀ àjọpọ̀ òun ti wà ní odò wọn yọrù nǹkan tó tó yìí sí ẹ́ kí náà yọ kí ló ń ṣe lá kí ló ń ṣe bàlàbàlàbàlà àlàbẹ́ yìí kí ló ń ṣe bàlàbàlà nǹkan méjì kan ń dórí sàlẹ̀ kí ló ń ṣe bàlàbàlà ó jẹ́ mẹ́ta kí lélẹ̀ yìí olúwẹ̀rí náà máa jí wa máa jí wa máa jí wa máa jí wo <laughs> ẹ wá kó ẹ kó yẹn kó padà lọlé ẹ wá ní kádùúrà gbà ẹ̀yin náà ń fìyà jẹ wá ọ gbogbo yín pátápátá gbogbo yín ẹ pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ rẹpẹtẹ àwọn celebrity yẹn ló ti ẹ pọ̀ jù lẹpẹtẹ ẹ̀yin bá wọn celebrity ẹ bá wọn fàdédé pé ókè àyà rẹ ara wẹrimọ wẹrimọ tí gbogbo wọn ti lọ Àbújá kòtò ẹ jẹ́ bá yín fàdédé lọ́dọ̀ Olúwẹ̀rí ẹ̀yin lọ fàdédé níbi odò tó ń ṣe yìí ó ti ẹ̀ ń fa ẹsẹ̀ yín sọ̀hún ṣẹlẹ̀ gà fún bàbá náà ni ẹ̀yìn kí ẹ fi yẹn ṣe tutù nọ́nsẹ̀nsì ni gbogbo nǹkan tẹ̀ ṣe òun ló délẹ̀ yìí nísìn aró òrókun aró òrábìyẹ ẹ fa àwọn ìyá oníyàá ẹ fi wọ́n ń jìyà àwọn ìyá arúgbó àwọn kan wà tó jẹ́ wípé wọn ò ní common five thousand five five thousand mi bí ò ṣe pọ̀ yẹn bó ṣe jẹ́ kínkínní yẹn mo ti ẹ̀rọ lóòbùkún kan tó kọ́mẹ̀ntì sábẹ́ fídíò mi pé ẹ̀ẹ́ tí à ń ké you can do better Eh, five thousand the money is too small ó dàbí pé kí mo kọ̀ ráyè tó nítọ̀hún ni olórúkú ara wọn mélòó náà lè ṣe gbogbo àgbáyé ló mọ bó ṣe ń ṣí péèjì ṣé ti tìyẹ kó wá bẹ̀rẹ̀ kó mọ bó ṣe ń rí ẹlòmíì tó bá gba five thousand yẹn nǹkan tó máa bá ní ara ẹ̀ ẹlòmíì àlóhun ò tí ì jẹ́ anything ẹlòmíì ò rẹni fún un ihun tágbára mi gbé ni mo ṣe ń ṣe mi ń jalè mi ń dẹ̀fọ̀ ògùn yìí mi ń ṣorí èéfín mi ń ṣoògùn owó mi ń forí èèyàn gúnṣẹ́ mi ń ló tèèyàn ihun tágbára mi gbé at this moment ni mo ń ṣe mi ní ṣe kọjá nǹkan tí ò yẹ kí n ṣe because kò kí ń ṣe ẹnìkan kò kí ń ṣe ẹni méjì every day ni every day kò síjọ́ kan ìjọ́ sì ní ìbá post ẹ̀ kò ṣe pé yá kò sí nǹkan tí mo fẹ́ post iṣẹ́ wà nílẹ̀ bóyá ìgbà míì bóyá weekend mo kàn lè wé jẹ́ kí nǹkan má post anything sórí page mi weekend every day níṣẹ́ máa ń wà nílẹ̀ lọ́wọ́ mi two four seven every day ní back to back èdè tán bá jáde nígbà míì wọ́n ń ṣèyàn márùn-ún èèyàn mẹ́rin nígbà míì every day pé eh, eh, it's too small you can do better mọ̀ pé olóbùkú wọ́n bá birú wọn yìí wọ́n lè fún yàn one naira one naira wọ́n ẹlòmíì ò lè fún yàn èmi kọ́ ló yẹ kó fi kanra mọ́ bàbá Tinubu lájọ máa fi kanra mọ́ gbogbo àjọ máa fi kanra mọ́ bàbá ni bàbá ló dá họ̀wọ̀hù lẹ̀ torí tó bá yẹ pé gàrí one sixty naira ó wá pọ̀ jù tí gàrí bá wà lápò kan two hundred naira ẹ́ eh? àwọn èèyàn á sì ròún jẹjẹ tí gàrí bá wà ní two hundred naira àtàpadà sí hundred naira fifty naira rodo a lè rodo um, rodo fifty naira tomato fifty bá a ṣe máa rà tẹ́tẹ́lẹ̀ àwọn èèyàn with two thousand with two thousand a lot of people wọ́n á sí ọbẹ̀ wọ́n á yó ìgbà èlò láàrẹ ja titus tẹ́lẹ̀ tó bá tóbi bọ̀kùbọ̀kù tó tóbi gidi la máa rí ní bí a two hundred naira tó tóbi dáadáa a máa rí two hundred one fifty tẹ bá mú ẹja ẹja titus meta tẹ̀tẹ̀lẹ̀ ẹ máa ra five hundred mẹ́ta tó tóbi pọ̀ nísìn kò rí bẹ́ẹ̀ mọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀yàn bá lọ kó titus ńláńlá mẹ́ta ní nǹkan máa sọ fún un pé five thousand lówó ẹ̀ ni. mẹ́ẹ̀ ṣé ńgbà tí ṣé ńgbà tí ó kò rọyàn lọ́rùn ẹlòmíì báyìí ìgbà míì tá a bá fẹ́ ra food stuff pé ká gbé fẹ́ ẹlòmíì ká ẹlòmíì máa sọ pé nù ká má fún òun ní food stuff yẹn pé àìkan kọ́ owó yẹn gangan ni kán fún àwọn àwọn amọ̀ báwọn ṣe máa manage owó yẹn ẹlòmíì báyìí fẹ́ ro oúnjẹ fún wọn pé ọ̀kẹ́ṣẹ́ kan ṣe kọ́ ra báyìí ro oúnjẹ kan báyìí wọ́n máa ní rárá pé owó yẹn táwọn lọ́rùn àwọn amọ̀ báwọn ṣe fẹ́ nà àwọn amọ̀ báwọn ṣe fẹ́ ṣe ní ìdè bá wọn wí òun ní mi ti ṣé kerosene ṣì wà Nàìjíríà mo ń gbọ́ pọ́n ní kò sí kerosene ṣé kerosene ṣì wà àṣẹgbọ́ wọn ní méjì péré ní five k ẹ ibo la wá ń lọ ibo la ń lọ ibo la ń lọ ẹjọ́ torí Ọlọ́run ibo la ń lọ bàbá Tinubu ẹjọ́ torí Ọlọ́run à ń bẹ̀ yín ni à ń bẹ̀ yín ni à ń bẹ̀ yín ni a mọ̀ pé kò sí nǹkan tá a fẹ́ ṣe fún yín Ọlọ́run ọba nìkan ló lágbára láti ṣe nǹkan fún yín o kò sí ohun tá a fẹ́ ṣe fún yín ṣùgbọ́n à ń bẹ̀ yín ni eléyìí ti pọ̀ jù owó as at today tí mo sì check owó one thousand ń Okay, sir. Oh, mo ka mẹ́sẹ̀gì kan sí i Mo fẹ́ wo as at today tí mo check ẹ̀ bóyá ó tún ti háì owó jẹ́ bóyá one thousand eight something let me check i'm coming. ibo là ń lọ ẹ wọ́n sí one thousand eight hundred and five five naira ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ti pọ̀ jù náà ah, tí wọ́n bá ń ra ráìsì ọ̀wọ́n ti kọ̀ gàrí ẹ̀ ọ̀ ráìsì um, báàgì kan ní ninety one thousand it is too much ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ti pọ̀ jù èlò gangan èlò gangan gangan ló wá kù bébí yàn bá fún yàn lọ hundred thousand ọlọ́run bá ń gbọ́ hundred thousand yẹn oúnjẹ ni ayé ìgbà kan ni èèyàn máa ń ní hundred thousand náà ní à jẹ́ kí n fi bẹ̀rẹ̀ little business kan mi ò rò bóyá hundred thousand bẹ̀rẹ̀ nǹkan kan mọ́ ń sìn tó bá jẹ́rọ̀ ni ẹ já mi o ṣàkó ni everybody ń lò ẹ̀rí nǹkan ayé ìgbà tí a ti lo ṣàkó yẹn last I can remember vividly I think ṣégbà ayé Abacha kọ ni ìgbà ayé Abacha kò zu wọn tó yìí o nǹkan ò le tó yìí o bàbá I think ìgbà ayé Abacha rí bí nǹkan nǹkan ò tó yìí o kò wọ́n tó yìí o nígbà yẹn tá a fi máa pariwo pé tí wọ́n o bóyá epo wà ní ṣépo wà ní two hundred àbò tí ó tó two hundred naira nígbà yẹn ṣá nígbà yẹn a máa lọ sí sọ́ọ̀mì a máa lọ kó kíní ẹmọ nǹkan tó máa ń grand ní sọ́ọ̀mì yẹn kíní igi tó máa tó máa sawdust ẹ̀ ṣe sawdust a máa dà sínú kíní yẹn báyìí tá nígbà yẹn o tá a tún sọ pé lé o ẹ tá a tún sọ pé lé o ẹ wá wò sìn ẹ wá wò ìsìn béèyàn bá rí hundred thousand sí Own journey, own journey. before you know it oúnjẹ ni oúnjẹ ni èèyàn àwọn èèyàn fẹ́ sí ọbẹ̀ ten thousand naira ó ti gbọ́ ọbẹ̀ lọ lẹ́ẹ̀kan náà wàm ẹjọ́ tó lọ ṣé èèyàn ò ní jọbẹ̀ yẹn tán ọbẹ̀ ó pọ̀ jù àgàgà ẹni tó bá lọ́mọ méjì mẹ́ta three days wọ́n ti jẹ́ tán or two days To bá manage da da da da da da da wọ́n ti jẹ́ tán three days ó ti pọ̀ jù náà èló la fi ń ṣe gúre ń gbà yẹn èló with five hundred naira or yeah with five hundred naira then wàá ṣe gúre ọlọ́bọ̀rọ̀ tó máa tó máa mu ta dáadáa wàá ṣe gúre ọlọ́bọ̀rọ̀ tó máa tó tata máa ṣe rẹ́sú rẹ́sú rẹ́sú rẹ́sú rẹ́sú nínú ẹ̀ tó kò bá jẹ́ kó fọwọ́ ẹ ṣáàta kó fọwọ́ ẹ lo ata ẹ ó máa ṣe ogúre ọlọ́bọ̀rọ̀ nígbà yẹn pẹ̀lú five hundred naira ìlú lẹ́jà kémi tó kú òlé ni mò ń sọ yìí o èló nígbà yẹn láìfi sí ìrọrùn àwọn gúre tẹ́pà máa tán máa gbèsè gbẹ̀gbẹ̀ lé ewúro nǹkankan nísìnyí ó di nǹkan tó yẹ pé wá difficult fún àwọn èèyàn ó ti pọ̀ ju bàbá ẹ ẹgbẹ́ bá wa túnbẹ̀ ṣe ẹjọ́ nítorí ọlọ́run abẹ̀yìn ni àwọn ò tó yín bú o àgbẹ̀ la máa máa bẹ̀yìn ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ àtàwọn tí àwọn àwọn àwọn tí àwọn tó ń gbé yín síbẹ̀ ti ṣe eléyìí o ti ṣe eléyìí ẹ ti ṣe eléyìí ẹjọ torí Ọlọ́run àwa ń bẹ̀ yín ni à ń bẹ̀ yín ni o. <laughs> bàbá ẹ mo rí iye o mo rí mẹ́ta. <laughs> okay sir ti pọ̀ ju ẹjọ́ ẹjọ́ àwa ń bẹ̀ yín ẹni tó bá fẹ́ pè wọlé ẹ bá mi pè wọlé mi ní mi ní pẹ́ lórí láìfù yìí ẹjọ́ ẹni tó bá fẹ́ pè wọlé ẹ bá pè wọlé torí mi tiẹ̀ mọ̀ nǹkan téèyàn tún lè ṣe wọ́n ti protest wọ́n ti ṣe protest kò wọ́n bá dáadáa bí ò tiẹ̀ ṣe bí ipa àwọn rí wa gas per kilogram is one thousand five nine Ògbómọ̀ṣọ́.

out of Nigeria. nẹ́tíwọ́ọ̀kì àgbọ́yín mọ́ o nẹ́tíwọ́ọ̀kì o hello nẹ́tíwọ́ọ̀kì ẹ̀yìn àgbọ̀ wọn Ah, léyìí pọ̀ o àìsọ ẹ̀ léyìí pọ̀ ó pọ̀ ibi ń pa àwọn èèyàn lọ ibi ń pa àwọn èèyàn ibi wà nílùú ibi wà nílùú ibi wà nílùú hello hello sir. hello. yà network yín ni ò já gbọ́ yín mọ́lẹ̀ kan. ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tó mo sọ báyìí mà. a ti ń gbọ́ sà mo ní gbogbo ọ̀rọ̀ tí à ń sọ lórí àsọ fún ǹjẹ́ wọ́n gbọ́ ǹjẹ́ tí wọ́n bá tiẹ̀ wá gbọ́ náà tí wọ́n. ọlọ́run kò yẹ kó sú wa o sú wa o ọlọ́run ọba ń gbọ́ ẹ wá sọ àwọn èèyàn di bẹ́gà sí street àwọn èèyàn wá di bẹ́gà ah, sú wa o àìsú ẹ̀ ó lè ṣe àwọn èèyàn kí làwọn èèyàn bá rà lọ́wọ́ nàìjíríà kí ló dé. ìlú bàbá ń gbọ́ tí ó bá tiẹ̀ gbọ́ ṣùgbọ́n àwọn èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n á sọ wọn pé nǹkan báyìí bẹ́ẹ̀ làwọn aráàlú ń sọ nígbà yẹn lọ fọkàn balẹ̀ wọ́n kó náírà pamọ́ wọ́n gbé epo pamọ́ a máa já wálẹ̀ ṣé wọ́n já wálẹ̀ ni àbí wọ́n gbé sókè lọ́wọ́ báyìí ẹ̀jẹ̀ akọ́bìnrin alẹ́ rẹ̀ àwọn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ẹ lọ fọkàn balẹ̀ a máa gbé wálẹ̀ ṣé wọ́n gbé wálẹ̀ àbí wọ́n gbé lọ sókè ṣe rí gbogbo ìdákẹ́jọ́ ní tọ́lọ́run ọba lè dààmú ọlọ́run níṣẹ́ ẹ̀dẹ́ o hmm. ẹ tí yorùbá lè dààmú kẹ̀jẹ̀rẹ̀ yẹn máa ń fà lé ọlọ́run lọ́wọ́ ni ṣe ra àwọn bàbá yìí àti pa àwọn fún ọlọ́run kọ́ ló ń ṣèdájọ́ wọn. Hmm. ọlọ́run ọba nìkan ló máa ṣèdájọ́ wọn ọlọ́run ebi ń pa àwọn èèyàn o ó <laughs> ní afẹ́ ó ní nígbà tó bá sọjọ́ wà ń bẹ̀ wàásù ẹ̀ǹdè ẹlẹ́nu yọ̀bọ̀ ìbò ní nǹkan tó náà ń sọ pọ̀ ní. sọ́ra bí kí wọ́n máa àwọn nìyí nìyí ọlọ́run àwọn nu ọlọ́run nu kí wọ́n tẹ̀síwájú gbogbo àwọn gbogbo àwọn tó kàwé ń sìn gbogbo àwọn òṣèjọba ń sìn wọn ò lè jẹun tó wù wọ́n orí wọn ò gbó tó wù wọ́n hmm. èyí jẹ́ ìwà ní àwòsí ń bẹ̀ yẹn ẹ̀ pín millions millions millions millions kí ló dé níbo ni wọ́n ń kọ́ owó ẹ̀ lọ hmm. àwọn tó ń ṣiṣẹ́ fún yín gangan gangan ẹ̀ dùn wọ́n nínú ẹ sanwó fún wọn owó yóò sàkúlẹ̀tì ibi tó yẹ kó dé èyí kẹjẹ ni ẹ ń kú kú kú kú kú kí ló dé hmm. bàbá Ọbásanjọ́ onígbàgbà dáadáa bàbá yóò máa fi gbèsè ilẹ̀ fún Nàìjíríà ó máa san gbogbo gbèsè. Ọlọ́run. èyí tẹ fẹ́ ṣe dáadáa ní ìsìn báyìí wọ́n ti ọmọ tí wọn ò tí ì bí nàìjíríà ẹ gbàgbé àwọn ọ̀jọ̀gbọ́n APC wọ́n ti fi yáwó ọmọ tí wọn ò tí ì bí wọ́n ti fi yáwó. Ah, ẹ jẹ́ sọ fún bàbá yín ò dáa ẹ̀yin PDP ò dáa ẹ̀yin APC lẹ́fẹ́ ṣe kó dáa arẹ́fẹ́ ṣe kó dáa òun náà rèé o tẹ́bá gbogbo títí nàìjíríà ń sìn jágàjágàjágàjágà ní. gbogbo tó yẹ kẹ́ ṣèlú kó dáa ẹ jẹ́ ń kó pamọ́ ẹ̀ ń kó pamọ́. ó lágbára Ọlọ́run. ó ìyẹn náà tó bá gbọ́ àjọ ọ̀yà báyìí tó lọ pẹ̀lú tí ò gbà ó ló bá kó àwọn olórí tí kò bá kó ogun wọn lè kó ló bá pààyàn wọn mọ́ ẹ wò mọ́mì àbíkọ́ ló ń ṣàánú ọ̀rọ̀ Nàìjíríà pẹ̀lú ọ̀rọ̀ àwọn olórí tó lọ yàn tiwa ó ti sún wa àmọ́ nǹkan tá a fẹ́ ṣe mọ́ adìẹ gbẹdọ àkànwọ kú òkú Ọlọ́run kú pa wọn ó sún wa báyìí o ó sún wa. Ọlọ́run kó ṣàánú wa o. Hmm ọlọ́run nìkan nìkan ló lè ṣàánú wa báyìí ẹ̀sọ́ ẹ̀ eléyìí ó pọ̀ díẹ̀ ó pọ̀ ah kí lè ṣe wa ní nàìjíríà kí lè ṣe wa gangan kí ni nǹkan ọ̀hún kí la ṣe kí lè kí lè àwọn èèyàn ṣe kí lè ṣe àwọn èèyàn ebi yìí ti pọ̀ jù ebi kéèyàn má lè ráìsì tí wọn bá lóun lọ sọ́jà lọ ra ráìsì ńsìn ẹ máa gbọ́ morake kan morake méjì àtàtẹ̀sí máa mánéèjì ẹ̀ náà àṣì máa mánéèjì yẹn náà ṣé nígbà tí wọn bá ti bu ráìsì ke méjì sínú wọ́ọ̀sì kọ̀ sínú sínú abọ́ sínú pot ráìsì ke méjì tẹ́ pé bóyá ẹni tó lọ́mọ mẹ́rin àbẹ́ni tó lọ́mọ mẹ́ta ẹ̀ẹ̀kan náà kọ́ náà máa jẹ̀yìn ẹ̀ẹ̀kan náà ni wọ́n lè ṣe lẹ́ẹ̀mejì ọlọ́mọ kan ló máa ṣe lẹ́ẹ̀mejì báyọ̀ ẹ̀mẹ́ta tá a mú aráṣọ ẹ̀ gan ni ọlọ́mọ kan ó bá ti bímọ méjì mẹ́ta ọmọ ọ̀yọ́ ló wa ojú ẹsẹ̀ ní ó ti tán bọ́n fẹ́ mọ́ ọ ṣe sókè. ojú ẹsẹ̀ ojú ẹsẹ̀ ni àní àní òsì kí lè ṣe wá gangan àti pariwo pariwo pariwo pariwo dáàdì láwọn ò gbọ́ dáàdì láwọn ò gbọ́ láwọn ò gbọ́ nǹkan kan kí làwa fẹ́ ṣe ẹjọ́ kí làwọn èèyàn fẹ́ ṣe kí ni àwọn èèyàn kí ni wọ́n fẹ́ ṣe. Ah, ọpẹlọpẹ àwọn èèyàn tó ń tó ń wà ní online ọlọ́run online ni most of people ti máa ń wá rí owó nísìn ọpẹlọpẹ àwọn èèyàn tó wà lọ́nline okay ọmọ tẹ́lú love it àwọn èèyàn tó wà online ló ń jẹ́ káwọn èèyàn máa rí owó ló ń jẹ́ káwọn èèyàn máa rówó ẹlòmíì ẹ wá sọ wọ́n di alágbe line ẹ ti sọ̀pọ̀lọpọ̀ baálé ilé ìyàwó ilé ọmọ ilé ẹ àwọn títí yóò dẹ̀ rí bẹ́ẹ̀ àwọn títí yóò rí bẹ́ẹ̀ àwọn títí yóò rí bẹ́ẹ̀ gbogbo àwọn tó dìbò fún yín gbogbo yín nísìnyún nísìn ìjọ wo ni mò ń rí póòsì ẹ síta mẹ́wọ̀ lọ́ka ẹ̀yìn kan kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ pa mí ná wọ́n ní dádì ti mo ti ti mú àwọn mọ́mí àyíkáàdì ẹ̀kọ́lẹ̀ wọ́n ní dádì wọ́n tún ti mú àwọn ọmọ àwọn tí wọ́n bá fẹ́ ṣe wáyẹ̀kì nísìn ẹ n pln ah ah ibo ló wà o mo ń bọ̀ mo rí tán èèyàn sẹ̀ǹdẹ̀ sí mi mo ń bọ̀ tí ń bàtẹ̀ tí ìdílé tiẹ̀ <laughs> ó fọ́ ní ìbàjẹ́ mo ń gbọ́ báyìí mo mi tètè gbọ́ mo kọ̀ ń dárẹ́rìn ní erin pa ṣé gé mi lára pé ah, ṣe bẹ́yìn náà ni ọgọ́ ẹ̀yin náà nù ní ṣèbẹ́yìn lẹ dìbò fún dádì ṣèbẹ́yìn náà nù ní ẹ̀yin lẹ fún dádì. mi ò wá o. ẹ jẹ́ ká pè ká gbádùn. ọmọlúwàbí ni mí ọmọ Yorùbá ni mí. Mm ni ìwà bú àgbà ni ìwà bú àwọn tí ọlọ́run fi ṣe olórí fún wa mo kọ̀ wá béèrè ìbéèrè ni kí lè ṣe wà ká lórílẹ̀‐èdè ẹ̀yin orí wa ẹ̀yin aṣíwájú wa.